وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار والعياذ بالله يقول الله تبارك وتعالى إن عدة الشهور عند الله إثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين أنا تسمو ولنقضى الله وبتي ودسنوا فوالتي ريا يجو يرو تنين لن يبي يدك أبلغ الله عز وجل أن يعيده أن يعيده علينا بالأمن والإيمان والبركات irúfẹ́ ọjọ́ báyìí kí ọlọ́mọsọláì máa dá padà nínú ìgbésí ayé wa kí á rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ rí ká rí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ pẹ̀lú ìfàyàbalẹ̀ àti ìgbàgbọ́ tí ó péye sí ọlọ́run àti tí ọlọ́run fẹ́ ká ní gbàgbọ́ sí bákan náà àti ọ̀pọ̀lọpọ̀ àlùbáríkà kí ọlọ́run kí wọ́n ti ti ọdún ní kó má ṣe ní àṣemọ́. رغب الله عز وجل أم وصيرا والقرآن الكريم عن سورة التوبة لأن سورة التوبة كبآية 36 ولني إن عدة شهور عند الله إذن جون كاوست نيودوي ميولون إثنا عشر شهرا في كتاب الله كجوس نجي الله kò sí oṣù mẹ́tàlá bẹ́ẹ̀ ni kò sí oṣù mẹ́rìnlá ọlọ́ni méjìlá náà ní o yawma khalaqa as-samawati wal-arda àwọn àsìkò yìí náà ni ọlọ́mọ bá dá sánmà àti ilẹ̀ rí tàbí nínú àwọn oṣù méjìlá tá a máa ka yìí ọlọ́ni mímí ni arba'atun hurumun ń bẹ nínú àwọn oṣù méjìlá yìí àwọn oṣù mẹ́rin tí wọ́n jẹ́ oṣù àbẹ̀wọ̀ ọlọ́ni fala tazlimu fihinna anfusakum ọlọ́ni lẹ́bọ̀rọ̀ sí àbòsí báyìí nínú rẹ̀ o وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة lọ́ni àwọn tí wọ́n jẹ́ olùmọ́rogún pẹ̀lú ìmí ọlọ́run ẹgbógun tiwọn imma bil kalam yaani bil lisan wa imma bil qalami wa sinan bóyá nú ọ̀rọ̀ ní ẹgbógun tiwọn ni tí wọ́n fi darí sí di ń tọ́da tí wọ́n fi ní sàgbákò fáwọn ará ayé tí wọ́n tó ní ṣe fúnra wọn àbí ń gbà ní ìkọ́jú pé túrù nǹkan kíkọ ni tó bá ìfúnjù bá náà lọ rí ọlọ́wọ́ bá hà láwẹ̀ ọlọ́ni ẹ̀yọ́ gbogbo yìí tí wọ́n rí máa náà jẹ́ gbogbo ti yẹn ká fà lákòótán tí ó sí àṣẹ́kù nínú rẹ̀ rí wà á lámọ́ anna Allaha ma al-muttaqin ẹ̀wọ́n lọ mọ̀ pé ọlọ́wọ́ bá rí ìkúnlọ́wọ́ rẹ̀ fún àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́wọ́ bá òun náà ló máa ń bẹ fún rè eléyìí náà ni ó ṣe a mọ̀ sí ọjọ́ ọdún tí ó jẹ́ ọjọ́ ìgbóná kama sábàtà sáàlìkà fi àdé sábì bakrata radiyallahu ta'ala anhu wa arda tí ọlọ́n kí ó bá ní yọnu sí sábì wa adal hadithu kharraja wal imam al-bukhari wa muslimun ó ní قال النبي صلى الله خطب النبي صلى الله عليه وسلم في حجته ájì tí ànábì ṣe gbẹ̀yìn tí kò sí ní ìmọ̀ tí fi lọ bá ọlọ́run ẹ̀kan náà ni ájì rẹ̀ ànábì ò ṣe ájì lẹ́ẹ̀mejì bá nàbí bá kú Mádínà tó bọ́ sí Mákà ó lè ṣe umra ni ṣùgbọ́n èyí tó jẹ́ ájì tí ó jọ́ran ìyá tọ́lọ́run tó sì jẹ́ orígun Islam ẹ̀kan náà lànàbí ṣe tí ó fi lọ bọ́lọ́ ẹ̀kan tí ó wá sí ni ọ̀rọ̀ tí ó sọ ní àyájọ́ ọjọ́ ti èní tá a mọ̀ sí ọjọ́ ọdún òun ni Abubakar radiyallahu anhu wa kana min ashabi nabi bàbá tá a ìjẹ́ kan nú ọ̀tá nàbí tó sì kú dáadáa lẹ́yìn òsì ọlọ́run ó ní irúfẹ́ ọjọ́ òní tí a mọ̀ sí ọjọ́ ọdún báyìí tí ànábì sì ṣe áàjì ní ọdún náà wọn lànàbì bá àwọn èèyàn sọ̀rọ̀ ní mọ́nà ànábì sọ ní ọ̀rọ̀ rẹ̀ báyìí wípé a iná zamana kọ́dí sàdára ká ayàtì àsìkò ti yí bí ọwọ́ agbó ti máa ń yí mi bí gbogbo ọwọ́ agbó bá darí sí agbó méjìlá bó pẹ́ bóyá yóò tún padà darí sí bẹ̀gbẹ̀ yìí náà yẹn ló sí ọlọ́run sọ anábì sallallahu alaihi wasallam ní inna zamana qad sadara ka ayhati ìgbà ti yí gẹ́gẹ́ bí ó ṣe máa ń yí ilé inú ọ̀rọ̀ tí ó pàtàkì púpọ̀ ni ẹ̀rí ìyẹn ni pé kí ìkanú orígun tí ó jẹ́ ẹ̀sìn Islam ẹ̀rí kíkanú ànábì ọlọ́run ọba kó tó pátìsì rẹ̀ lẹ́yìn ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ànábì ọlọ́run ti lọ lórí ilẹ̀ tán rèé yẹn ò fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ àfìgbàtà nàbì dé òun náà ní ṣe hajj ṣiṣe hajj ti wà ní ṣiṣe ká nàbì tó dé gbọ́ngbà tí ìhà fọlá ti fatara ìjà nàbì ọlọ́ngọba ó ti dúró fáwọn ọgbà kan kọ́lọ́n tó wá gbà nàbì sallallahu alaihi wasallam dìde láàrin wa àti ànábì Isa ibn Maryam tí ń lọ bí ọgọ́rùn ọdún márùn-ún àti nǹkan bí àádọ́rin ọdún nàbì ní nasdamana kọ́ni sadara يوم خلق الله السماوات والأرض الله ní àsìkò ti yí bí ọwọ́ agbó àbí ànábì ní àsìkò náà ti yí gẹ́gẹ́ bí ìṣe àsìkò rẹ̀ àwọn ọjọ́ yìí náà sì nínú ọjọ́ tọ́lọ́gbọ́n bá dá ilé ayé àbí tó dá sánmà sílẹ̀ ànábì ní asana tó ìfúnná asara shaharan ní ń jẹ́ ọdún lọ́dọ̀ ọlọ́run ànábì oṣù méjìlá náà ni nínú àrùbá àti nínú àwọn oṣù méjìlá yìí Ah, àwọn oṣù mẹ́rin kan bẹ tí ọlọ́run sí wọn ní oṣù abẹ́wọ̀ àdẹ́bìnrin sàlásà tó mú tawà lèyà tó ń nínú mẹ́rin tí ọlọ́run yọ sọ́tọ̀ ní àwọn oṣù méjìlá tá a ní lọ́dún yìí ah, àwọn mẹ́ta nú mẹ́rin ni wọ́n tẹ̀léra wọn àdẹ́bìnrin nínú ẹ̀rọ náà ní kí ni zulqadati wa zulhijjati wal muharram هنا للقادة أتي الهجة أتي المحرم ورجب مضرة أتي رجب tó jẹ́ ti àwọn ìbánimọ̀ dùn wọ́n lẹ́sí báyìí náà jùmọ́dá wa ṣàbàn ìgbé ipò wà láàrin jùmọ́dá àti ṣàbàn tí a bá wo owó ní àwọn oṣù mẹ́rin yìí tí ọlọ́run bá ṣe ní oṣù abẹ́wọ̀ àti lòkàtà nú ẹ̀ ìyẹn ni ó di bí ìjọ kàláǹsì tí ẹ ti tán tí a wá bẹ̀rẹ̀ ìmí ní nǹkan bí ìjẹ́ ìwálé ni onáà ni muharram àwọn náà ni sulhijjah dọ́kẹ̀ wá sùlùhíjà yìí òun náà ni a máa ń ṣe ọdún léyá yẹn ni ẹlẹ́kejì nínú àwọn oṣù abẹ́wọ̀ bí oṣù tó wà ń sọ́mọ̀ lé ní bá tó ń wọlẹ̀ tí ní bá tó jáde inú oṣù abẹ́wọ̀ náà láti tó wà tí ṣe al-muharram bàbá wa fún inú yẹn rí ní o máa lọ bí oṣù mélòó kan kájú tó bọ́ sínú rajab yìí tó wà láàrin jùmọ́dá al-akhir jùmọ́dá fani àti shaban kájú wá fínú ramadan àwọn oṣù mẹ́rẹ̀ ní tí ọlọ́run ṣe ní oṣù àbí wọ̀nyí ọlọ́run sọ ní Al-Qur'anil Karim ọlọ́run fọlá tazlimu fihinna anfusakum ẹ má ṣe àbòsí fúnra yín nínú ẹ̀ bẹ́ẹ̀ la nàbí náà ka àwọn oṣù wọ̀nyí fún wa inú adé sí Abi Bakra radiyallahu ta'ala anhu thumma qala lẹ́yìn náà wọ́n la nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó قال الله ورسوله أعلم إذا قال أبو بكر قلنا الله ورسوله أعلم وصف النبي في الله وتنبي الأمة وجوين وأن فسكت حتى ظننا أنه يعني يسميه بغير اسم قال النبي وداك الله táwọn rò pé anábì ó sọ ọjọ́ ìní ní orúkọ míì tó yàtọ̀ sí orúkọ táwọn ti mọ̀mọ́. fún mọ́kọ́ lẹ́yìn náà lànàbí wá ní alẹ́sà yawma nahar abẹ́nìkan ní ọjọ́ ọdún tá a máa ń gúnran èyí tí àwọn bàbá wa nílẹ̀ yorùbá ń pè ní iléyá àwọn ìtàkìtàn tí a ti gbọ́ wípé ńgbà tí ọlọ́run pa ibrahim àmọ́ àbí ńgbà tí ọlọ́run ní ibrahim pa ismail àmọ́ ẹ tọ́lọ́run fi àgbò rọ́pò fún ló wá ní ìdè iléyá ibi tí iléyá ti bẹ̀rẹ̀ mú ìsọkúsọ ọ̀rọ̀ ní ibrahim èyí ṣe gùn kéré ṣe yorùbá bẹ́ẹ̀ ni sọmọ nàìjíríà babylon wọ́n ti bí ìyẹn nílùú èdè wọn èsì sóde lárúbáwá ṣùgbọ́n ọmọ tó jáde inú ẹ̀ ní sọ lárúbáwá tá a mọ̀ sí ismail alayhi salatu wa salam alẹ́wọ̀dẹ̀híyà ibẹ̀ ni tàrífù yẹn àyípadà ló bá lẹ́nu bàbá wa ni wọ́n ń pè ní iléyà alẹ́wọ̀dẹ̀híyà òun náà bàbá wa fẹ́ pè ní wọ́n ń pè ní kíni alẹ́wọ̀dẹ̀híyà inú fi wá iléyà torí pé nílẹ̀ yorùbá rè dọ́ọ̀dì ní láàmù làwọn máa fi ń pè lẹ́wọ̀n bá wà lá dọ́ọ̀lì iná lọ́lọ́wọ́n bá sọ àwọn ẹyẹ tí wà lẹ̀ yìí wọ́n ni wà lá láàlì iná lọ́kùsọ̀ ọ̀rọ̀ ni wọ́n yí nǹkan padà ni bàbá sọ ọmọ ní mọ̀rọ̀díyà ẹni ìdùnnú ẹni ìyọnu wà ní mọ́rílì tó ní tó ti yí padà nù lákòótá nàbí sallallahu alaihi wasallam ní oní alaysa yawmun nahar sí ọjọ́ ìníkọ́ ní ọjọ́ ọgbọ́nà kunna bala wọn sàbí ládà nàbí ló ń pè bẹ́ẹ̀ ní ọjọ́ ọgbọ́nà náà lè ní lẹ́yìn náà nàbí bẹ̀rẹ̀ pé ayé ṣáàrí ní hadha ó sì wó láwọ ayé gan wọn sàbí ní Allahu wa rasuluhu a'lamu ọlọ́wọ́n àtànàbí ẹ̀ ló mọ èsì béèrè tó béèrè yìí ànàbí فسكت حتى ظننا أنه يسميه بغير اسم أبو بكر رضي الله عنه bani fọnù kẹ́ ó láwọn dákẹ́ àbí ànábì náà dákẹ́ débi pé àwọn ń wò pé bóyá ànábì ó tún pe oṣù tá a wà yìí lórúkọ mi tó yàtọ̀ sí ọkọ̀ tí gbogbo wa náà ti mọ̀mọ́ ànábì ní àlẹ́sà zahijja ṣéke ṣe ní oṣù sùnìjà làwà tí ṣe oṣù kejìlá ọdún ní ọdún àwa mùsùlùmí kúnnabala wọn tàbí níbẹ̀ ní èrè oṣù ọlọ́run alábi tó ń bèrè báyìí pé ayé báládé ní hàdà orí ilẹ̀ wo là ń tẹ̀ mọ́lẹ̀ yìí irú ayé wo la wà yìí ìlú wo la wà yìí kọ́lù Allahu wa rasuluhu alamu àti àbí tó lọ́wọ́ àtànábì ló mọ wọ́n ànábì tó dákẹ́ hatta zananna annahu yusammihi bi ghayri ismi lórí báwọn rò pé ànábì ó tó sọ ìlú tá a wà yìí lórúkọ míì tó yàtọ̀ sí orúkọ tí ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún mọ́kàn lẹ́yìn náà lànàbì wa ní alaysa al-balda tó kẹ́ ṣe ìlú adéwọ̀ tọ́lọ̀ ń ṣe ní èèwọ̀ tí yóò fi ṣe náà dára dánbẹ̀ ní ibi táwa kúnna bala aláwọ̀ dá ànábì ló ń pè bẹ́ẹ̀ ní èrè òjíṣẹ́ ọlọ́run ànábì wa sọ fún wọn báyìí wípé innakum satalqawna rabbakum kò síbẹ̀ ṣe wọ́n pẹ́ tó láyé o ẹ pàdé ọlọ́run ọba yín a máa fi ọdún rèé a máa fi fi ọdún títí tẹ́yìn òfin ní sí lórí ilẹ̀ wọn náà gbólóǹtà ànábì sọ̀rọ̀ àdábí ọlọ́wọ́ ṣe ájì ní ọlọ́kà sí yẹn ló pẹ̀lú àìmọ́yẹ ọmọ ìyá wa lọ́dún kọjá rí pàjọ sí ọdún léyá àwọn òṣìlá inú láì so àdábí sallallahu alaihi wasallam ó ní satalqawna rabbakum ẹ̀ pàdé ọlọ́run ọba yìí rè kò sí bí ó ti wo pẹ́ tó oní tó ń bá yẹsù alùkún àni àwọn ẹnìkan ọlọ́wọ́ abẹ́rẹ̀ lọ́wọ́ kálukú rẹ̀ ohun tí kálukú bá ti bá ti yí Ànábì sallallahu alaihi wasallam tó sọ ilé ìtàn rẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ sọ fún àṣà adé pé látẹ́rìjìhù bá dúdú láàrín lẹ́yìn ìgbà tí ìbá láyé mọ́ rẹ̀ ẹ̀sìn mọ̀nà báyìí ẹmọ̀nà ẹmọ̀ tí ó yẹ kẹ́ wá sí láyé látẹ́rìjì bó bá dúdú láàlẹ̀ tí ìbá sí láyé mọ́ ẹmọ̀ bí ẹni ànù tí ó ń sọ́yàn ẹmọ̀ padà bí ẹni ànù tó náà ń sọ́yàn tẹ̀lé bó bá dúkọ́ rí kọ́ bàbá ọdún tí àwọn apá kan nù yín rèé tí wọ́n máa pa àwọn apá kejì yàrá wo àwa mùsùlùmí lèlú tí a bá ń sọ pípọ̀ apọ̀ ní ti òǹkà bí a bá ti ń sọ ti ọ̀rọ̀ ìtòjọmọ́ ti ayé ọlọ́run kí díẹ̀ sí wa tábà fún ẹjọ́ ẹni tí ń ṣòfò jù láyé lèyìn àwọn mùsùlùmí ni kí ló fà á kò ní ẹ̀lẹ́nu àrẹ́bì tí ò káwà kò sí ìlú tí a dé láyé lé ní tẹ́jẹ́ mùsùlùmí ò máa sọ fún yìí tó jẹ́ ìlú ìsìlámù ní àbí ìfẹ́ ìlú ìsìlámù in fact àwọn èyí tó jẹ́ ní Islam ẹ̀jẹ̀ mùsùlùmí ti ń sòfò mẹ́ ó fẹ́ ní tó jẹ́ ní kékeré lọ. sanabi sallallahu alayhi wa sallam onílàtẹ́jú bá di gùdùlánà ẹ má di ẹni àmì lẹ́yìn ìgbà tí ènìyàn ní yorùbá sí láyé yẹ̀dẹ̀rí gbogbo àdúgbò orí kọ́ bàbá rẹ̀ tí apá kan yóò máa pa apá kejì. àbí sọ báyìí nínú ọ̀rọ̀ tó sọ láyàjọ ojú èyí lẹ́yìn náà ló wá ń sọ fún wọn wípé a falyuballighu ash-shahidu minkum al-gha'iba èyí tí mo sọ fún yín lẹ́nu èyí tí ẹ wà ní ájì pẹ̀lú mi lọ́dún ni ẹ sọ fáwọn tí ó sì ń gẹ́gẹ́ bí ànábì ṣe sọ ni ànábì nítorí wípé ń gbà mí فلعل من يبلغه قد يكون عورا مما سمعه ẹni tó gbé ọ̀rọ̀ wá bá ní ńgbà ní ẹni alégbé bá lè gbọ́ yìí ju ẹni tí ó sọ fún ni gan lọ rẹ̀ torí ẹ má fi ọ̀rọ̀ yìí ẹ má fi pamọ́ kí ni a fẹ́ lò lábẹ́ ẹ̀ ò ní wípé ọjọ́ ìní ọjọ́ tí ó pàtàkì lọ́dọ̀ ọlọ́run tó sì yẹ kí àwa mùsùlùmí kí a mọ tí a ń ṣe ká dúnni mọ́ ntí ànábì sallallahu alaihi wasallam ntí ó kílẹ̀ fún wa. ọjọ́ òní ọjọ́ ìdùnnú ni ọjọ́ ayọ̀ ni onẹ́sì ni ọjọ́ tí ó tóbi jù ní ọ̀dọ̀ ọlọ́run tí abáwọn ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam kama fi hadith abdullahi ibn khurtin radiyallahu ta'ala anhu wa ardahu. والذي خرجه الإمام أبو داود في سنن وحامد في مسند وصحاه شيخنا الألباني رحمة الله عليه أنا بن عاصم الأيام عند الله ọjọ́ tí ó tóbi jùlọ lọ́wọ́ lọ́wọ́ oná ni yawm an-nahr ọjọ́ tí a mọ̀ ń gbọ́nà àti ìsọjọ́ ọdún tí a mọ̀ sí irú ọjọ́ òní bákan náà onífẹ́ńbà yawm al-qarn lẹ́yìn ẹni yawm al-qarn àti ìṣòro ọjọ́ tí ọ̀la ọjọ́ tòní yìí náà ni wọ́n ń pè ní yawmal hajjil akbar ọjọ́ ájì tí ó tóbi jù gbogbo ọjọ́ tí àwọn tí wọ́n jẹ́ alálàájì tí wọ́n fi máa ń ṣiṣẹ́ yìí tó bá parẹ́ balẹ̀ dáadáa ní ọgbogbo ọgbọ́dọ̀ jọjọ́ mẹ́fà náà lọ ọjọ́ tí ó wá tóbi jù nínú ọjọ́ tí alálàájì máa ń lò láti fi ṣiṣẹ́ ọjọ́ ìní òun náà ni ó tóbi jù tó tó wá sí yín nìkan lórí gbogbo ọjọ́ tó dáa máa ń lò láyé ní ojúmọ́ tí mọ́ báyàn láyé ọjọ́ òní náà lọ lóore jùre ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run kí ló tí ọjọ́ òní wọn fi ń pè ní yamal hajjiri akbar lórí pé iṣẹ́ hajjiri ẹnikẹ́ni tí ó bá lòun lọ sí hajj ọjọ́ òní lè yọ dá mọ́ yàtọ̀ nínú gbogbo àwọn ọjọ́ márùn tí ọba kù kó tó gbéra ní mọ́sílẹ̀ láàárọ̀ tèmi wọ́n ti lọ sí àràfà lánàá wọ́n wà mbẹ́ títí magrub wọ́n kú mbẹ́ lásìkò magrub wọn ní kíṣà mbẹ́ wọ́n bọ́ sí Musdalifa wọ́n jọmọ́ bí àtìṣà wọn pọ̀ ní Musdalifa wọ́n sùn bẹ̀ nínú pápá bákan náà lórí ilẹ̀ ilẹ̀ tí ò sí ilé tí ò sí nǹkan bẹ̀ wọ́n wá gbéra láàárọ̀ tèmi nígbà tílẹ̀ bá mọ́ tí òun fẹ́ síbi ẹni fẹ́ mọ́ ọyọ tí ò ti yẹ wọ́n mọ̀ wá lọ sí Mùnà láti lọ ju oko yẹn níbi Jamratul Aqaba ìyẹn ní jamaratul akọba èyí tó súnmọ́ mọ́kàtà yẹn nú àwọn ibìdá àti njúkọ ni iṣẹ́ bẹ̀rẹ̀ náà nu náà bá ṣe yín fẹ́rẹ̀ wọn agbóran bẹ́ẹ̀ wọn afárí bẹ́ẹ̀ wọn tún lọ sòṣè lọ sí mọ́kà láyò tó yẹ pé wọ́n lè má rí ọkọ̀ tí ó gbé wọn lọ́hùn yẹn ló sì súnmọ́ tọkọ bàbá wà nílẹ̀ ó súnmọ́ kó jáyàn lẹ́nu dájú ọ̀nà kí n mọ̀ wọ mọ́tò gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dájú mọ̀ wọ́ lọ yóò ṣẹlẹ̀ lórí ọjọ́ ìní rẹpẹtẹ wọ́n wá rin ìrìn sí kété díẹ̀ àti onímọ̀ tó wò tó nǹkan náà ọ̀pọ̀lọpọ̀ ó fẹsẹ̀ rìn ní ìrìn tó kọjá bíbá ìsókòkò wọ́n bá wá rìn bẹ́ẹ̀ tán wá tàwáàfù tàwáàfù gan fúnra ẹ̀ lásán ìrìn ni lérú ọjọ́ tèmi náà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ yípo kàábà wọ́n bá sì yẹ tán wá ti sáà yíwọ́n mọ ìrìn àbẹ́nà sọ́fà wọn márùwá wọ́n tún lọ pọ̀ tẹ̀sẹ̀ láàrin sọ́fà àti márùwá ìyẹn náà lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ agbáradá ni ò sí wọn gbọ́dọ̀ sún mọ́kà eré tètè wọ́n tó padà sí múna wọ́n tún rìnrìn tó rẹ̀ ju bíbá iṣẹ́ òkòkò lọ ìgbé yìí tí èèyàn bá lóun ṣe gbogbo ẹ̀ ní ọjọ́ tèmi kò ní yọ̀kan kú mẹ́rin tó bá jí dáadáa níjọ́ kejì ó ṣèṣì àbí kẹ́lú mi kò láàbùsì rẹ̀ yẹn afá mi ó fi máa sọ wípé lẹ́yìn bá lè ṣe gbogbo ẹ̀ tẹ́ẹ̀ fẹ́ṣálì ìwá sí ni kó lo gbogbo ọjọ́ ẹ̀ nírìnà tán ọjọ́ ní wọ́n pè ní yamal hajjil akbar ọjọ́ tí ó tóbi jù nínú ọjọ́ wájì náà ni ó jẹ́ ọjọ́ ọdún táwọn sí yamal nahar yìí tí a ń sọdún kí ọlọ́mọba aláwọ̀ kọ́mọ́ sọlá fún wa ní ọdún ayé ṣe ó sì mọ́ ti ti ọdún nílé àṣemọ́ fún wa ó jẹ́ ká sí ọ̀pọ̀lọpọ̀ ìláyèrè ó sì gba gbogbo ìyànjú wa ó gba níjọsìn fún wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه أجمعين ẹlẹ́bí àwọn náà sí màtí ò tójú sí wa wípé ọjọ́ ti ní òun náà ní ọjọ́ ìgúnran ọjọ́ ọdún iléyà ọjọ́ tí ó pàtàkì ní ọ̀dọ̀ ọlọ́run ni ìjọba sí inú ọ̀rọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ń dá sí máa ń kọ́ sí ń bẹ̀ òun náà ní tí a ti ṣe ṣáájú láàárọ̀ ni ìjọba sí wa nínú hadith albarra ibn azib radiyallahu ta'ala anhu ardo kọlọ́n kí ó bá ní yọ́nu sí kọlọ́n nábì ní أول ما نبدأها من يومنا هذا أن نصلي àkọ́kọ́ tá a kọ́ máa ń ṣe lérú ọjọ́ tèmi tí ó bá mọ́ bá wa láyé tá a mọ̀ sọ́jọ́ ọdún léyà أن نصلي òun náà ní ká lè kírun Eid ثم نرجع فننحر lẹ́yìn ọ̀la wa padà sílé a máa wá gún àwọn ẹran wa a máa pa àwọn ẹran wa rè ومن فعل فقد أصاب سنتنا ẹni bá ṣe bẹ́ẹ̀ ló ṣe déédéé súnà tiwa tó ṣe déédéé súnà tèmi ànábì àti kírun táàmà sí ìrun ayé kọ́lọ́nkọ́ gba níjọsìn fún wa ó ìtàn papọ̀ mọ́ ìlú kékeré táàmà juma ilẹ̀ já pé a máa rí lọ́rọ̀ àwọn àfà ìgbẹ́ni tí ọba tó ìrun ayé dìrì kò pọn dandan fún kí ó ṣe kí ni o kí ó kírun juma náà eléyìí ni àwọn àfà mẹ́rin ni wọ́n gbà pé ó jẹ́ ojúlówó ọ̀rọ̀ àti sẹni bá kí lórí ọdún òní ó lè mọ́ kí juma ṣùgbọ́n yóò padà kí ìrun zúrí rẹ̀ ìyẹn fẹ́ni tí ó bá wá sí jùmọ́nù láàkiri àṣàrí òyìn di wallahu alam ààyè tí ó lékè lọ́dọ̀ tèmi ọ̀kọjá wípé ìrun jùmọ́ rí ọ̀ràn yẹn ni kódà kan fi bí láàárọ̀ gangan fúnra rẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí tí a máa mú wá rí lórúkọ wípé ayédi tó bá ti jàpọ̀ mọ́ jùmọ́ rí ìyẹn láǹfààní kó fi jùmọ́ alẹ́ kí ó kí yí dì rí lọ́dọ̀ àwọn àfáàrí wọn gbà pé àwọn àdìsí yẹn ni kulluha wahiya àdìsí tí kò lè dá dúró fún rẹ̀ ni àdìsí àdìsí ọ̀la láàfíà ni lẹ́yìn lọ́pa tí a fi rí àwọn afá tí wọ́n gbà pé bọ́dún bá papọ̀ mọ́ ìdì báyìí àbí júmọ́ báyìí ọ̀ràn yẹn ni kí á kí júmọ́ àní fi ìdì àní fi da júmọ́ nù. wàdàlẹ́bí aléyàrí imáàmù Nu'man ibn Bashir Abu Hanifa wal imam Shafi'i rahmatullahi alayhi wa ibn Abd al-Barr wa ibn Hazm wọ́n gbà ìpanupọ̀ wá lọ́dọ̀ àwọn mùsùlùmí pé káàkiri júmọ̀ ọ̀ràn yẹn ni ṣùgbọ́n ọ̀ràn yẹn dìre kò sí panupọ̀ ń bí pọ́nrán yẹn lọ nítorí ọ̀ràn yẹn rèé nítorí èso ọ̀ràn yẹn ò ti ọ̀ràn yẹn dànù torí ẹ̀ bàbá lọ sí yóò àátún kí ní àná ni tí a máa tẹ̀bà sí wípé a ti lọ yí gidi tí a sọ ojúmọ́ bá tó wà níwájú eléyìí jẹ́ ọ̀kan láǹfààní ká tó pẹran lọ́jọ́ ọ̀tọ̀la bẹ́ẹ̀ la láǹfààní ká pẹran lọ́jọ́ ọ̀tọ̀tọ̀la tí í ṣe sunday bẹ́ẹ̀ la láǹfààní àti pẹran ní ọjọ́ monday rè tó bá mú oorun monday tó fẹ́ máa wọ̀ ẹran ti lọ nìyẹn ní ìbámu sí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá islam torí ẹni tí yóò bá láǹfààní àti rárá ilé ilé láti ẹ̀rọ la ilé yá náà là ń ṣe ẹran ọdún náà láti ń pa gbogbo ẹ̀ náà ẹran ìjọsìn bákan náà bí a bá kúrò lórí eléyìí àmọ̀ pé kí a máa gbọ́dọ̀ tó bí lọ́pọ̀lọpọ̀ lórí àsìkò yìí bí a ti rí nínú sí àwọn ẹni ṣáájú wa lélẹ̀ bẹ́ẹ̀ lànà bí wa muhammad sallallahu alayhi wa sallam wọn sọ fún wa nù hadith abi hurayrata radiyallahu anhu والذي خرجه الإمام أبو القاسم الطبراني رحمة الله عليه وصحاه شيخنا الألباني غفر الله له أنا بني ما أهل مهل قط ولا كبر مكبر قط إلى بشره ما أهل مهل قط إلى بشره وما يعني ولا كبر مكبر قط إلى بشره قالوا يا رسول الله للجنة قال نعم النبي لأنك ونسى لا إله إلا الله أبيكم وفوني رودنو يقول سنسى الله أكبر أبيكم وفوني رودنو وانا ريوزي الله يرودنو على الجنة أبي تكني أنا بني يس يرودنو على الجنة نان torí ẹ̀lẹ́gbẹ́ àsìkò yìí kí á pọ̀ ní ìmọ̀sán Allahu Akbar ó jẹ́ ìjà pé kò sí ìtọ́ka sí kan pàtó أكبر Ànábì sallallahu alayhi wa ṣùgbọ́n a rí nínú wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì tí wọ́n bá jẹ tí wọ́n bá mu tí wọ́n sì jẹ́ onímọ̀ lẹ́yìn oṣù ọlọ́m abdullahi bin abbas radiyallahu anhu bí abdullahi bin abbas kọ́lọ́m kó bá ní fọ́nù kẹ́ eric àmàtàkàrà gàdí ka ikrimatun ahadu talamisatihi ó ní abdullahi bin abbas irú ọjọ́ tèmi báyìí àti àwọn ọjọ́ mẹ́wàá sí hijja sílẹ̀ yìí sí ọjọ́ kẹwàá rẹ̀ tí Allahu akbar wa ajallu Allahu akbar wa lillahi alhamd bẹ́ẹ̀ abawonu ìtọ́kasí lọ́dọ̀ abdullahi ibn abbas lọ́dọ̀ abdullahi ibn mas'ud kọ́lọ́n kó bá ní fọnukẹ́ an tariqi abil hawasi kọ́lọ́n kó bá ní yọnu sunna wa zakara wal imam abubakar ibn abi shayba kọ́lọ́n yọnu sí gbogbo wọn rí ó ní abdullahi ibn mas'ud kọ́lọ́n kó fọnukẹ́ o ọ̀nà tí o máa ń gba gbọ́lọ́n tóbi ìyẹn ni ọgbà jùmọ̀ lọ́dọ̀ tiwa ní ìnáni allahu akbar allahu akbar allahu akbar لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ilé yìí a máa wí lọ́pọ̀lọpọ̀ gbàrí ní kò ní àsìkò kò nígbà kan rí a máa wí a máa wí ayé sì wí papọ̀ lórí ahọ́n kan kálukọ́ máa sọ ti ẹ̀ ni ó lè wá papọ̀ nígbà kálukọ́ bá ń sọ ọ́ ṣùgbọ́n kálukọ́ ká máa sọ ti ẹ̀ ẹgbẹ́ nìkan ó ṣáájú wa a máa wí tẹ̀léra wa wéré ní tí ọba súnà anabi sallallahu alaihi wasallam lẹ́yìn náà kí a mọ̀ pé ọjọ́ tèmi gẹ́gẹ́ bí ó ti wà ní ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam fi sunan al-imam Tirmidhi rahmatullahi alayhi annahu yani anna hadhihi ayyamu ayyamu aklin wa shurbin wa dhikrillahi azza wa jalla ọjọ́ tí a máa ń jẹ ọjọ́ tí a máa ń mu ni káàsì máa ń ṣèrántí ọlọ́run torí ẹ̀ kí a máa torí ń tá jẹ tá a mú rí àbí torí ayọ̀ ọdún rí kí a ṣẹlọ́mù a ti sọ fún wa pé ọjọ́ tèmi náà lọ́jọ́ tó lóore jù ọjọ́ kan sì lóore fún ẹ̀dá àfi tí ẹ̀dá bá fi ṣe tọ́lọ́ ọjọ́ ìṣe lóore tó rè gbogbo èèyàn náà kó lóore fún àwọn tó lóore fún náà tí wọ́n bá fi bọ́ tọ́lọ́ ọjọ́ tó sì dájú nú ọjọ́ tí ẹ̀dá máa ń ṣe láyé níjọ́ tí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá dínkù ọjọ́ tó burú jù fún ẹ̀dá níjọ́ tí ẹ̀ṣẹ̀ rẹ̀ bá pọ̀ báyìí ni mùsùlùmí ṣe máa ń gbáàrì torí ẹ̀ ní ọjọ́ tèmi ọjọ́ ọdún ni fẹ́ kí a máa wáyọ̀ nú ọlọ́run káyìí tó máa bẹ̀ lọ́run lọ́pọ̀lọpọ̀ Ah, kí a sọdún gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wa sallam kama sọdún gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn shaitan rúra ti rí àwọn representative shaitan ẹ̀rọ sínú iblis wa shayati àwọn òjíṣẹ́ èṣù tí wọ́n ti ń ké fún wa rí kama ṣe ilé apáti níbì kan àwọn gbọ́n rédíò kọ̀ọ̀kan tí wọ́n máa sọ àwọn tẹlifíṣàn kọ̀ọ̀kan wọ́n máa sọ àgbọ̀dọ̀ aláwọn ọmọ wa tí wọ́n ṣèṣekú sí torí èní àti torí ọ̀la ẹ̀rù kódà tí náà ní ìgbìmọ̀ tó tabá náà gan pẹ̀lú iléyà pati bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lu kálukú náà rí ọlọ́run fẹ́ kí á dunnú ká fi ìdùnnú sí ọdún ṣùgbọ́n ìdùnnú mùsùlùmí rè ó gbọ́dọ̀ balance lórí ìdùnnú ẹ̀ àní yọ ayọ̀ débi pé a fi mọ̀ sí ti ọlọ́run ọba ọba fọwọ́ sí bẹ́ẹ̀ láàmọ̀ jẹ́ láàmọ̀ múre abẹ́lẹ́wọ̀n bá lọ́ ó jẹ́ ká sí ọ̀pọ̀lọpọ̀ ìlà ikú mọ̀sílẹ̀ ní àṣemọ̀ fún wa ó gba ẹran gbogbo wa rí ní ìjọsìn kó gba ẹran tí a kí náà kó wá ká rí ọ̀pọ̀lọpọ̀ ìlà yìí wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in aqimus salah